adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọlọ́run ọba tí ó tún ṣe wá di jùmọ̀ àti òní àǹbí ọlọ́run ọba náà subhanahu wa ta'ala kí ó má ṣàgbà ilé tí a kí lónìí ní ìbádà fún ẹnìkankan wa ọkàn náà àǹbí ọlọ́run àwọn ibi tí a kù sí nínú àwọn ìjọsìn wa àti nínú àwọn ìṣesí wa àǹbí ọlọ́run ọba kí ó jọ kí ó ṣàmójúkúrò fún wa ń bẹ̀ gbogbo àwọn tí èèyàn máa ń ṣe èyí tó fi jásí pé níjọ́ gbéra kíyàmà èèyàn padà máa kábàámọ̀ pé kí wàá ní lájọrí pé òun wáyé fún kí lòun wá ṣe láyé gan-an irú àwọn nǹkan bẹ́ẹ̀ àbí ọlọ́run kó má ṣàjọ kó yí ó yà wá kí ó jẹ́ kí a lè ṣe tí ó torí rẹ̀ dá wa sáyé yìí bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ a kí gbogbo ẹ̀yàn mọ̀ọ́yá wa nínú ẹ̀sìn ní kékeré pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. bákan náà ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa náà tó yàtọ̀ pé ẹ̀yin náà kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n ẹ̀kan nífẹ̀ẹ́ sí ètò wa ní gbogbo ìgbà tí a bá ti bọ́ sí orí afẹ́fẹ́ báyìí torí pé aláǹfààní àti ríru eléyìí dáadáa láwọn ẹlòmíì tí wọ́n máa ń pè wá ṣùgbọ́n tí wọ́n kì í ṣe mùsùlùmí wọ́n dẹ̀ máa ń ṣèbéèrè nípa òfin ẹ̀sìn eléyìí tí ọlọ́run bá fi ránṣẹ́ sáyé yìí ọlọ́run máa ń lórí eléyìí náà láti jẹ́ kí ẹlòmíín tara bẹ́ẹ̀ tún mọ̀ náà láti tara bẹ́ẹ̀ tún ṣe oríire a kí ẹ̀yin náà fún ìkáàbọ̀ sí orí ètò wa tòní àbí ọlọ́run ojú ọ̀nà yìí tí a máa ń tọ̀ tó fi máa ń di ọmọ àdìjẹ́nà kó má ṣàbá wa fi ẹsẹ̀ tìyín náà lé àti ẹsẹ̀ tí ẹnìkan kan náà lé délẹ̀ kí ọlọ́run kó má jẹ́ kí ẹsẹ̀ wáyẹ̀ kúrò lójú ọ̀nà Allah láwa tí a ti wà lójú ọ̀nà náà ẹni tí ò tí ì ní àti jẹ àǹfààní ìjẹ́ ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam àti ìjẹ́ ẹrúsìn ọlọ́run ọba tòótọ́ àbí ọlọ́run kí ó má ṣe bá wa fi ẹsẹ̀ yín lé náà torí pé òfin ọlọ́run ọba àṣẹ ọlọ́run ọba nínú alukur'an ni wípé wala tamutunna illa wa antum muslimun ọlọ́run ọba ní ẹ̀ má gbọ́dọ̀ kú ẹ̀ má gbọ́dọ̀ jáde láyé ẹ máa ṣọ́ra ẹ̀mí ò máa tí gbọ́dọ̀ bọ́ lára yín àfi kẹ́ ẹ ti jẹ́ mùsùlùmí àfi kẹ́ ẹ ti juwọ́ ju sẹ́lẹ̀ fòfin ọlọ́run àfi kẹ́ ẹ ti gbọ́ kẹ́ ẹ ti gbà kẹ́ ẹ ti tẹ̀lé téèyàn bá ṣe eléyìí ah kí nìyẹn wá ṣe láyé hmm, torí ẹ̀ ló fa ta fi máa ń tẹmọ́ra wa létí ní gbogbo ìgbà pé ojú ọ̀nà yìí tá à ń pèpè sí i ojú ọ̀nà yìí tá à ń ṣàlàyé àwọn òfin tó wà nínú ẹ̀ fún wa yìí òun nìkan náà ni ojú ọ̀nà tí àwọn ẹni eré tí wọ́n ti lọ tí wọ́n tọ̀ ẹ̀sìn tó lórúkọ látọ̀dọ̀ ọlọ́run òun náà ni ẹ̀sìn Islam tó dẹ̀ wà lákọọ́lẹ̀ nínú ìwé òfin gbogbo ìwé òfin eléyìí tí ọlọ́run bá fi rán gba àwọn ànábì ọlọ́run pátá orúkọ ẹ̀sìn èyí tó wà nínú àwọn ìwé òfin náà tó fi dórí alukurani tí ó dé gbẹ̀yìn tọ́lọ́run fi rán ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ń ṣe ìwé ìlú mọ̀ọ́ká tó kárí gbogbo ayé Eh, orúkọ ẹ̀sìn èyí tí ọlọ́run ọba tí ó dá nínú ẹ̀ náà ni ẹ̀sìn islam àfi kéèyàn gbà àfi kò ṣe é eh, látara báyìí ọlọ́run ọba déédé tún sọ nínú alukur'an wípé wala tamutunna illa wa antum muslimun alẹ́ gbọ́dọ̀ kúrò láyé ẹ má jẹ́ kíkú ṣe payín àfi kẹ́ ẹ ti tètè juwọ́jú sẹ́lẹ̀ kẹ́ ẹ tètè wọ́ kọ́ọ̀là kẹ́ ẹ tètè di mùsùlùmí tó rò ń gan ni ẹ̀sìn gbogbo àwọn ànábìà ọlọ́run àtòjíṣẹ́ eléyìí tí ọlọ́run bá rán sáyé àmì ọlọ́run bá kí wọ́n ṣàtúbọ̀ fi ẹsẹ̀ wa lélẹ̀ sójú ọ̀nà náà eléyìí náà ló sáré mú mi rántí ní kété tí wọ́n bí ànábì wa Ìsá aleyhi salatu wa salam eléyìí tí òkìkí rẹ̀ kàkáyé lónìí tí wọ́n ń pè ní Jesus tí àwọn kan ń pè ní Jésù nílẹ̀ Yorùbá ìgbà tí wọ́n bí gbólóhùn àkọ́kọ́ tó kọ́kọ́ jáde lẹ́nu ẹ̀ nígbà táwọn èèyàn ń ṣe mọ̀ pé irú ọmọ wo leléyìí ọmọ tí ò ní bàbá àwọn èèyàn náà máa lè níbo ni ìyá rẹ̀ ti ríru ọmọ báyìí tí àmọ́ bàbá rẹ̀ àwọn aṣèmọ̀ wàhálà dé àwọn béèrè lọ́wọ́ ìyá rẹ̀ wípé ah, ya ukhta Haruna èyí rẹ̀ ukhtu Harun eléyìí tó gbé wá yìí ń bolo tó ti rí ọmọ wọlé léyìí anna laki hada ń bolo ti rí ọmọ yìí wọn náà dẹ̀ ń dáhùn lóhùn pé ọlọ́wọ́n ọba ló ní ọmọ ọmọ tọ́lọ́wọ́n ọba fi ránṣẹ́ sáyé ni èèmọ̀ ọmọ ni tó fún mi ṣùgbọ́n wà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣé mọ̀ látara rẹ̀ tí wọ́n fẹ́ nígbàgbọ́ sí ọlọ́run bá ní kó sọ fún wọn yìí pé ìrẹ́ Maryam má bá wọn rojọ́ o ìyá anabi wa ayinsa lọ́lọ́run bá ń ju ìyẹn tó ṣẹlẹ̀ sí nígbà tó bi tán fún wa yìí ló ń jẹ́ pé anabi wa ayinsa alukurani sọ̀tàn rẹ̀ dáadáa ó júwe rẹ̀ fún wa dáadáa wọ́n ní àyíntẹ́ ń ṣe mọ̀ nípa rẹ̀ ìrẹ́ Maryam má bá wọn sọ̀rọ̀ sọ fún wọn yìí pé lónìí ó gbà abẹ́ má sọ̀rọ̀ kò wá bá wọn rojọ́ ọlọ́run ní kó máa náwó sọmọ tí ó wà lórí kalẹ̀ nídùbúlẹ̀ tí wọ́n ń ṣe èmọ̀ nípa wíwáyé rẹ̀ yìí tí ń ṣe ànábì wa Ìsá alayhi salatu wa salam ọlọ́run ọba tí ń jẹ́ ọlọ́run tó dá Ìsá nígbà náà tí wọ́n pè ní Jesus wọ́n wá ń júwe bóun ṣe dáa fún àwọn èèyàn látara ìjẹ́ èmọ̀ àtara ẹ̀ bàbá ó wá ní kó máa wá fún wọn lésì láti orí ìtẹ́ èyí tí ànábì wa Ìsá wà òun náà ló wá ń dá wọn lóhùn wípé inni abdullahi eléyìí alukurani fìdí rẹ̀ múlẹ̀ pé àkọ́kọ́ gbólóhùn tó kọ́kọ́ jáde lẹ́nu prophet isa alayhisalam ní tí wọ́n pè ní jesus tí wọ́n pè ní jésù lọ́dọ̀ àwọn tí wọ́n ń pè bẹ́ẹ̀ gbólóhùn àkọ́kọ́ tó kọ́kọ́ jáde lẹ́nu rẹ̀ náà ni inni abdullahi ẹ̀rí mi tẹ́ ń wò yìí o ẹrú sin ọlọ́run ọba ni mi o àtàníyàl kìtàbà kódà ọlọ́run ọba fún mi ní ìwé òfin tí màá fi jíṣẹ́ fún yín tásìkò bá tó mò ń bọ̀ òjíṣẹ́ ọlọ́run ní mí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí wòjọ́ aláàánú nàbí yà kódà ó ṣe mí lé ànábì rẹ̀ kan nínú àwọn ànábì tó rán sáyé wòjọ́ aláàánú mubaraka haythu ma kuntu kódà ọlọ́run ṣe mí ní alábàárikà ọmọ ní gbogbo ààyè tí mo bá ti dé nínú àsọtẹ́lẹ̀ òfin ọlọ́run ọba tó fà lémi náà lọ́wọ́ pé kí n ṣàlàyé fẹ́yìn èèyàn láyé òun náà ni pé kí n máa kírun ẹ̀yin tọ́lọ́wọ́n bá rán mi sí iná ẹ̀yin israelite ẹ̀yin bani israel ẹ̀yin náà máa kírun wà ó sọ níbi sọlá àti wọ zaka kódà ọlọ́wọ́n bá tún ní kí n máa yọ zaka kẹ́yìn náà dẹ̀ máa yọ àǹbí ọlọ́wọ́n bá kó jọ mẹ́sẹ̀gì ńláńlá ìtọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ yìí tó wá látọ̀dọ̀ gbogbo ànábì ọlọ́wọ́n bá ti gbogbo àgbáyé kọlọmọba kó jẹ́ kí a lè gbọ́ ká gbà ká tẹ̀lé ká ríra wa gẹ́gẹ́ bí ẹrú ọlọ́run ká ríra gẹ́gẹ́ bí ẹni tó wá jọ́sìn fọlọ́run lórí ilẹ̀ ayé ká rí gbogbo tó kù láyé gẹ́gẹ́ bí àwọn kankan tó yẹ pé àwa náà ṣàkàn rí pé abáwọn eléyìí láyé wọ́n ń ṣe àwa náà dẹ̀ ń ṣe láwọn tí ò ní takò fi ọlọ́run tí ò ní dínà àti wàlìjánà fún wa. àkórí ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì ìjẹ́ mùsùlùmí pàtàkì ìjẹ́ mùsùlùmí ìjẹ́ mi àti tọ́lọ́wọ́n bá ti kẹ́ pẹ̀lú oríire ńláńlá yìí tọ́lọ́wọ́n ti ṣe wá ní mùsùlùmí bó ṣe ṣe ànábì wa ní mùsùlùmí bó ṣe ṣe ànábì wa ní mùsùlùmí ànábì Muhammad ní mùsùlùmí àti gbogbo ànábì ọlọ́wọ́n bá tó ṣe ní mùsùlùmí ìjà wa náà tiẹ̀ mọ̀ pa sóríire pẹ̀lú pé ojú ọ̀nà ọlọ́wọ́n ọba tààrà wọn níbi tá à ń tọ̀ yìí ṣá ìjà mọ̀ pàtàkì rẹ̀ àbáwá pàdà gẹ́gẹ́ bí àwọn èèyàn kan tí wọ́n wà fortunate láti get admission sí our institution ṣùgbọ́n tí wọ́n misuse opportunity get admission yìí táwọn kan sunkún tí wọ́n ní látara pé wọ́n kàn ń lò ń lòkulò ẹ̀wọ̀n pa àwọn ọmọ kan wà bẹ́ẹ̀ wọ́n kàn láǹfààní pa àwọn bára wọn lára ṣùṣàn wọ́n ṣe wàhálà wọn alágùn wọ́n ti ṣe jáàbù lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kan tí wọ́n ṣe náà ni wọ́n mú wọ́n tún lálàṣe wọn léyìí gbogbo ẹ̀ ń bọ́ sí rọrùn fún wọn ni irú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ báyìí ò ní mọ pàtàkì you get admission àwọn ṣé kìí ṣe bẹ́ẹ̀ làwa ṣe rí ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ ń get admission ọkàn waste ẹ̀ dànù ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ ńgbà tó ń débẹ̀ tán àwọn aláburú lẹ́ṣọ́ra tó ń kó sí lọ́wọ́ wọn dọpọlọ rẹ̀ rú tó yẹ kó kọ́ńbẹ̀ kó rí kán irú eléyẹn ni àwọn àfa aburú tí wọ́n kún àwùjọ lónìí tí wọ́n ń dà síláàmù rú máwọn èèyàn lójú àwọn eléyẹn ni alákòóbá lẹ́ṣọ́ra tí wọ́n kún àwọn àyànsúṣàn wá káàkiri lápẹẹrẹ nínú àpẹẹrẹ agbo islam wa èwo lẹ́yìn fọ́ọ̀lù sí nínú ẹ̀ ojú ti là àfikẹ́ náà jẹ́ kojú yín là báyìí islam pàtàkì jẹ́ mùsùlùmí oore ńlá mà ní àǹfààní ńlá mà ní ẹ̀wọ́ lọ́sẹ̀ tó kọjá ń ju ẹ̀ fún wa a fún wa lóríṣiríṣi àwọn instances eléyìí tá a fi máa mọ̀ pé alọ́lọ́wọ́n bá kẹ́ mùsùlùmí púpọ̀ torí pé jẹ́sẹ̀ kan gbòógì tó wá látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba kan ṣo tó dá ayé àtọ̀run òun náà ló fa tó fi rí bẹ́ẹ̀ torí òun náà ló fa tó já sí pé gbogbo àwọn ètò àti ìlànà ní Islam ètò kan ní tó bùkátà sí ká tó ṣe àfikárí ẹ̀rí òfin ẹ̀sìn yẹn nínú alukur'an àti hadith wa tá a bá ti rí ń bẹ̀ tẹ́nìkan bá ṣe lẹ́fí máa rí mùsùlùmí àwa máa ń náǹfààní àti sọ pé kíní yóò tọ́ kíní yóò da à àwọn tá a bá ti rí pé kò da torí ẹ̀ lọ́nà fi gbọ́ pọ̀lọpọ̀rọ̀ àáfà kankalẹ̀ àwa máa jẹ́ antivirus fáwọn àáfàá táwọn bá jẹ́ fáírọ́ọ̀sì fáwùjọ tábà ti ń dàdàkú dálẹ̀ tó ti ń sọsọkúsọ fáwọn èèyàn nínú tv ni nínú rédíò ni láwùjọ ni nínú sọsáìtì ibi kọ́mọ ibi ìyàwó yìí tẹ̀yìn bá ti ń náfààní àti tún gbọ́ báyìí a máa jẹ́ antivirus fún ìmí ìtẹ́bá tún gbọ́ èyí á máa jẹ́ ìta ọta dànù fún yín láti lè mọ òdodo òfin ọlọ́run ọba àǹfààní tí ìjẹ́ mùsùlùmí tó ń kó fún yàn láyé àǹfààní tó pọ̀ gan ni o ló fà tá a fi má kórè ìdánilẹ́kọ̀ọ́ wa tá a ti ń bábọ̀ yìí wípé lawla al-islam lamma kana lil hayati maana tí kì bá ń ṣe ọlá ìjẹ́ mùsùlùmí ní ìgbésí ayé èèyàn ìbá má mà ti ní ìtumọ̀ kan èèyàn bá má kàn ti dúró lójú títì kó tọ̀ kó tàǹbà kó bìkítà èèyàn bá má kàn ti ṣe raálẹ̀ láì bìkítà èèyàn bá má kàn ti rí oríṣiríṣi nǹkan tí wọ́n ń jẹ òun náà bá máa jẹ́ gbogbo tí wọ́n mọ òun náà bá kàn máa mú bẹ́ẹ̀ nìyẹn bá kàn máa ṣe lo ìṣẹ̀mí kódà tó fi kan pé èèyàn bá máa mú yàtọ̀ láàrin ta ló yẹ kéèyàn fẹ́ ta ni kò yẹ kéèyàn fẹ́ nínú sẹ̀ríà Islam à ń pa àwọn kan ní alimuharamatul alimuharamatul mu'abbada à ń pa àwọn kan ní alimuharamatul mu'aqqata àwọn tó yá sí pé èèyàn ò lè fẹ́ wọn láéláé gbogbo yòówù kó lè ṣẹlẹ̀ èèwọ̀ ni ò lè fẹ́ sẹ̀ríà Islam ló máa yẹ kéèyàn mọ̀ kí n ṣe pé ò lè fẹ́ nìyí nìkan àlọ́ ò lẹ́tọ́ àti súnmọ́ ò lẹ́tọ́ àti dìímọ́ kó o pè níyàwó àbí kó wá wọlé pẹ̀lú rẹ̀ ní wọlé lọ́kọláya torí pẹ̀lú mi lè gbọ́ yín síbi pé wọ́n ṣe bí yẹn lè fẹ́ ni òun ò ní ṣe bẹ́ẹ̀ ni pẹ̀lú ẹ̀ a máa bọ́mọ rẹ̀ lájọṣepọ̀ a máa báya rẹ̀ lájọṣepọ̀ a máa bá búrò rẹ̀ lájọṣepọ̀ ìsìláàmù ló jẹ́ káwọn pé gbogbo eléyìí àṣà pálapàla ni o ẹ̀ẹ́dẹ̀ rí nínú àwọn orientation kan tá a gbọ́njú bá nílẹ̀ yorùbá ìṣúpó ìṣípò táwọn èèyàn máa ń ṣe nílẹ̀ yorùbá nìsín tí bàbá bá kú ẹ̀rí pé ọmọ á wá fẹ́yàwó bàbá rẹ̀ ṣẹlẹ̀ islam ní rárá o wala tankihu ma nakaha aba'ukum ẹ ò gbọ́dọ̀ fẹ́ àwọn táwọn bàbá yín bá ti fẹ́ èèwọ̀ lélẹ́yìí islam ló jẹ́ ká mọ̀ ọ́ tí kì í bá ń ṣọlá islam ni ṣé ẹ náà máa pé ńgbà tí bàbá ti yín kú ìyàwó tí wọ́n filẹ̀ tí ò ju ọmọ bíyá bí ọmọ ọgbọ̀n ọdún lọ tó sì jẹ́ ọmọge tó ń wọ̀ lójú ṣé àwọn kó ṣe ń wọ̀ lójú ṣùgbọ́n látara ìjẹ́ mùsùlùmí ẹ pé ah èèwọ̀ ni wọn náà làwọn bá wa ti sọ nínú alukur'an tó fi bùkátà ká máa consult àwọn olùmọ̀ àwọn àfa tí wọ́n mọ̀ nípa òfin ẹ̀sìn tí wọ́n lọ ṣe ṣẹ̀ríà ní àwọn bóyá bíi yunifásitì tí wọ́n jókòó táwọn àfẹ́sìn tí wọ́n gbà àwọn halakọ́ọ̀tì tí wọ́n wà níjókòó àwọn halakọ́ọ̀tì tí wọ́n ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí kì í ṣe ẹnìkan tó kàn wá fortunate láti bára rẹ̀ láwùjọ ìjẹ́ àfà ìjẹ́ ìmáàmù ìjẹ́ nǹkan kan tí wọ́n fi jẹ́ tó náà kàn bẹ̀rẹ̀ sí máa pàṣẹ fátíwá fáwọn èèyàn àwọn èèyàn ti ń sọ oríṣiríṣi nǹkan lẹ́nìí ẹ wá rí pé wàláhì ohun tí wọ́n sọ yìí kò sí nínú àkọọ́lẹ̀ ìpìlẹ̀ ẹ̀sìn pàápàá bíi tí wọn kò mọ ìròrí lásán ni ìwọ́n nítorí pé ìrò pọ̀ ń di nǹkan yẹn àwọn èèyàn náà bá rò pé ah, àwọ̀láhì ń tà fáyẹn sọ ah, ah, àwọ̀láhì mo kó afáyẹn jẹ ó dẹ̀ ń kó yàpẹ̀ jẹ ó dẹ̀ ń kó dọ̀tí jẹ kò dẹ̀ mọ̀ sọlátara báyìí òfin ẹ̀sìn ẹ̀yin rí pé àfa àpọ́n nínú òlu títí nígbà tí bàbá tiẹ̀ kú òun wá fẹ́yàwó bàbá rẹ̀ kékeré bẹ́ẹ̀ náà bá fi wá sọ dípò wàláì tí ò bá tọ́ ni ìmọ̀ọ́mù lágbájá ò ní ṣe ẹ̀wọ̀n kó náà ló ṣàkóbá fọ́pọ̀lọpọ̀ ìmọ̀ọ́mù àdúgbò yín àfa àdúgbò tí nígbà táwọn bímọ ọjọ́ mẹ́jọ ni wọ́n kà torí ẹ̀ ló fa tó fi jẹ́ pé nígbà tẹ́yìn náà ń gbọ́ wá sí pé ọjọ́ mẹ́jọ kọ́ ọjọ́ méje ni lè fi takú lórí pé tí ò bá tọ́ ni àfa yẹn ìmọ̀ọ́mù yẹn ọ̀la ọlọ́mọ gbà fún wọn gan <laughs> subhanallah ẹ ti rí ní táwọn yẹn fi ń ṣe àkàwé ìgbà fún torí pé wọ́n ní mọ́tò wọ́n dẹ̀ nílé wọ́n ní àwọn oríṣiríṣi nǹkan èrò dẹ̀ ń rọ́ lọ́dọ̀ wọn tẹ́fà ara àwọn kọ́sọ́mà tí wọ́n wá pẹ̀lú àwọn mọ́tò bẹ̀ǹkùbẹ̀ǹkù èrò ọlọ́run bá bá yín pé wàláyé ọlọ́run gbà máa báyìí ah àgàgà kó tẹ̀ lóun á ń ṣe náwó kí wàá rí rò eléyìí náà làwọn èèyàn fi ń rò pọ́ lọ́n gbà fún ni láyé torí ibi àná náà fi ń rò pé tẹ́niyẹn bá ti ṣe ó ti dọ́tọ́rìtì àfi kẹ́ ẹ̀rù pé ohun tó ṣe náà ló wọlé àǹfààní ìjẹ́ mùsùlùmí ni pé àwa lófin ẹ̀sìn àni tó ń gáìdì wa àfi ká tẹ̀lé òun náà ló fa tó fi débi ẹjẹ́ abọ́ sínú agbo ìfẹ́ sìnkú nínú islam subhanallahi alazim ah àwa mùsùlùmí nǹkan ń ṣẹlẹ̀ láwùjọ wa àwa dẹ̀lọ́ lọ́wọ́n bá kẹ́ tá à ń ṣe fáàrí tọkàn wa balẹ̀ lórí ntọ́lọ́wọ́n bá fi kẹ́ wa yìí tí ń ṣe ẹ̀sìn islam àtàwọn òfin ọlọ́wọ́n ọba tó kójọ sínú islam fún wa ẹ wọ́n gbà tó kù mùsùlùmí bá fẹ́ kú àwa mùsùlùmí ta bá wà ní ìsọ̀rí ẹni ní agbègbè ibi tẹ́ni yìí wà aláwọn ojúṣe tá a gbọ́dọ̀ ṣe fún àkọ́kọ́ nínú irú ojúṣe bẹ́ẹ̀ òun náà ni ká bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ dáadáa lójú ẹ̀ ká máa ṣe wáàsí ká máa wá ṣe kẹ́límọ̀ ká máa gbólóhùn la ilaha illallah ká máa rán létí ká máa fọwọ́n ọ̀rọ̀ yìí rán létí kí n ṣe ká máa gbógun táwa bàbá ikú yìí àbábí jẹ àbábẹ́ à nítorí kíni nítorí kíni irú àwọn ìṣesí báyìí ìṣesí táwọn èèyàn mọ̀ pé kò dáa ni ìṣesí tó kàn tẹ́ gbọ́dọ̀ máa ṣe tí islam fi kọ́ àwa mùsùlùmí òun náà ni talqinul muhtadar ìmáa pé kẹ́lẹ́mà sẹ́ni tí ẹ̀mí fẹ́ bọ́ lára rẹ̀ ìmáa pé gbólóhùn sí lẹ́nu kó máa gbọ́ kó náà lè fi pé ẹ̀rí pílẹ̀ ra ẹwà islam lélẹ̀ ànábì tún kọ́ wa bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ẹlòmíì àwọn àrò pé ṣe bí mùsùlùmí náà nìkan lákúnkún ṣe bẹ́ẹ̀ fún rárá o kódà tẹ́ bá lọ bẹ́ẹ̀ ni tí kì ṣe mùsùlùmí tó ń pọ̀ kàkà kú lọ́wọ́ tó wà nídìí wọlé àárẹ̀ islam tún kọ́ wa pé a tún lè máa pe gbólóhùn yìí sí lẹ́nu ká tún máa ṣe wáàsí fóun náà ká máa sọ fún pé à ìyá alágbájá bàbá alágbájá búrọ́dà là ká ṣègbè ó dẹ̀ dákẹ́ kó fa islam kẹ́ tó lọ ń tọ́lọ́ máa bí nínú sàárè náà nìyí pé mọ́ ọ̀rọ̀ bùkà ọlọ́run bọ̀ ní béèrè ijó lọ́wọ́ yín ọlọ́run á béèrè ẹ̀sìn lọ́wọ́ yín kò ní béèrè ògùn ọtí lọ́wọ́ yín gbogbo ìfòsókè ìfẹsẹ̀jọlẹ̀ yìí ọlọ́run ọba ò ní béèrè rẹ̀ n tó máa béèrè lọ́wọ́ yín náà ni ma rabbuka ta lọ́lọ́run ọba rẹ̀ ọlọ́run wo ló sìn láyé àfikún wa lè dáhùn pọ́lọ́run kan ṣo tó dá yàtọ̀ ọ̀run yín náà ni ẹ tún lè ṣe wáàsí fún òun náà tẹ́mi fẹ́ bọ́ lára rẹ̀ tí kì í ṣe mùsùlùmí nínú tọ́lọ́wọ́n bá máa bí ẹ náà ni pé máa nà bí yòókà ànábì wo ni wọ́n tẹ̀lé ànábì ìgbà yìí kẹ̀dẹ̀ẹ̀rẹ́ téèyàn gbọ́dọ̀ gbà fún èèyàn máa ń gbà fún ọ̀gá rẹ̀ ní tọ́lọ́wọ́n bá rán sí i ìwọ má tẹ̀lé ọ̀gá ọlọ́gá ọ̀gá tiẹ̀ ní kí wọ́n tẹ̀lé ànábì tọ́lọ́wọ́n bá rán sí wa tí ń ṣe ọ̀gá wa tí a pé tọ́rọ̀ àfa àti wa bá ti takọ̀rọ̀ ànábì wa gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ àfa wa yẹn tọ́rọ̀ bàbá wa àbí ìyá wa bá ti takọ̀rọ̀ ànábì wa wo gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ ànábì yẹn la tẹ̀lé torí òun ọ̀gá wa tọ́lọ́wọ́n bá rán sí wa tá a bá rófin mi nínú gbò mí tó yàtọ̀ sí ìta níbi mú wa sallallahu alaihi sẹ́rí tẹ́ bá ń sọ eléyìí fẹ́ni tó kàkà kú lọ́wọ́ orúkọ yòówù kó lè máa jẹ́ ìjọ yòówù kó lè bìlọ́ǹgì sí tẹ́lẹ̀ ẹ̀sìn yòówù kó lè máa ṣe tẹ́lẹ̀ ọlọ́ọ̀hì àánú ọlọ́run ọba lè lépa bá lórí ìdùgbò láàárẹ̀ yìí kó dẹ̀ pé kẹ́límà yìí kó dẹ̀ gbà pé ah ashhadu an la ilaha illallah òun ọ̀ma látijọ́ yìí ni ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ wọ́n létí báyìí ni àánú ọlọ́run ọba dẹ̀ dé bá ń bẹ̀ kiri bí hadith anabi sallallahu alayhi wa sallam tó ní ẹlòmíì la ya'mal bi 'amal ahli an حتى ما يكون بينه وبينها إلى الذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل, أهل الجنة فيدخلها أنا بني اليمين ياتي ما شيشي بلا تارو جوري أكو ساتا باي كونا كوكو باي ناني كوكو ونا كدمانا أنا بني توكو كوفي ونا ونجوبي قنقا باي لو صلى الله عليه وسلم akọọlẹ oríire akàn dé balójijì á lè bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ àlìjánà òun akàn kọ́ lóun ó lè má kírun rí ó lè má gbààwẹ̀ rí ó lè má yọ zakari títí títí tọ́lọ́wọ́n bá fi máa ṣàánú ẹ̀ tó fi máa padà wá di ọmọ àlùjánnà irú ilé náà ní ìsìn àǹfààní ńlá ni a lè máa sọ fẹ́ni tó wà nínú ìbò ilé àárẹ̀ ká máa fi ṣe wáàsí fún ká máa fi bá a sọ̀rọ̀ kó dẹ̀ padà wá pé kẹ́límà yìí kó padà wá ṣoríire a máa sọ fún pa ànábì wo ló tẹ̀lé Muhammad ló gbọ́dọ̀ tẹ̀lé o sallallahu alaihi wasallam òun ọlọ́wọ́n bá rán sí gbogbo ayé o ó ní ọkàn balẹ̀ pa ànábì tọ́lọ́wọ́n rán sọmọ Nàìjíríà o lẹ́yìn òun kò sí mẹ́sẹ́ńjà míì kò sí prófẹ́tì mi ìtọ́nà bá tán lọ sọmọ nàìjíríà ọlọ́run bá lè ní kó tara bẹ́ẹ̀ kó gbọ́ kó dẹ̀ kó ṣe islam ilé ìjálára àǹfààní islam ìtọ́nà ọba fìràn anabi sallallahu alaihi wasallam ṣíṣe pé wàá sọ pé torí wàá ti ń jẹ́ mùsùlùmí gbogbo ẹbí tiẹ̀ tí ò ṣe islam ò tiẹ̀ ní kankan bá wọn sọ wọn ní ìyá yẹn ṣàárẹ̀ ní ìgbà tán ṣàárẹ̀ ńkọ́ ṣé wọn kírun náà ni ń pẹ́ tó kú dànù àràrà ìgbà tán ṣàárẹ̀ yẹn gan opportunity ni láti lọ fi súnmọ́ kó ṣe wàásí fún wọn anábì ṣe wàásù fún yahudi jù tí ó ṣe islam látàárọ̀ ọjọ́ rẹ̀ anábì dẹ̀ gbọ́ pé sáré ó dẹ̀ lọ kí anábì dẹ̀ ṣe wàásù fún nídìbò láàrẹ̀ títí títí tí yahudi yìí tí jù yìí tó dẹ̀ fi gbà islam anábì ní ẹja kinu sí lára yìí tó ṣe gbẹ̀yìn náà ní tí ọlọ́wọ́n bá tó máa gbé dìde lórí ẹ̀ńjọ́ gbéra kéyàmà òun náà ni kò ti di mùsùlùmí tó bá béèrè pé tani anábì tiẹ̀ anábì wo ni wọ́n fẹ́ dárúkọ muhammad bin abdullah sallallahu alayhi wa sallam eléyìí tó wá tún wà ń bẹ̀ náà ni pé tó bá ń bẹ́ẹ̀ pé má dìrò ká ẹ̀sìn wo ni wọ́n ń ṣe point out ẹ̀sìn tiẹ̀ nínú ìwé òfin tiẹ̀ islam náà ló máa rí bẹ́ẹ̀ òun náà ló wà nínú alukoran àti gbogbo ìwé òfin tọ́wọ́ à ń bẹ níjọ́ gbéra kíámọ̀ tọ́wọ́ à ń bẹ nínú sáré pé kí ni ẹ̀sìn rẹ ẹ̀sìn wo ni wọ́n fẹ́ darúkọ he wọ́n fẹ́ pè àbí kò sílì yẹn nínú àkọọ́lẹ̀ má pè síta kò ṣe sọ títàrà báyìí kú oríire ipò wọ́n jẹ́ mùsùlùmí alhamdulilayi mi náà ń dúpẹ́ ìdẹ́nbàwọ̀ náà dúpẹ́ fọlọ́n nínú àǹfààní ìjẹ́ mùsùlùmí Oni ní pé islam tó júwe fún wa sẹ́ lára ọ̀rọ̀ òkú sísìn tá à ń bá bọ̀ yìí àkótó de pòkú kú ń máa ṣe gbára tó kú bá tó ti kú tán kí ni tó tún yẹ ká ṣe islam anabi ló jẹ́ ká mọ̀ nínú rẹ̀ wípé tó kú bá ti kú o òkú yẹn máa ń lajú lẹ̀ ó máa ń fi ojú bá ẹ̀mí lọ bẹ́ẹ̀ mi ṣe ń kú lára rẹ̀ anabi sallallahu alaihi wasallam ní nítorí bẹ́ẹ̀ o kẹ wá fi ọwọ́ pa ojú òkú yẹn dé nígbà tó bá ti kú tán ẹ fọwọ́ pa ojú rẹ̀ dé ó nítorí pé ń fojú yẹn tẹ̀lé ẹ̀mí yẹn lọ bí malakul maut kò sí ní tá à ń pè ní azara ilu malakul maut òní ọlọ́run bá pè ní alukur'an eléyìí náà jẹ́ nínú àwọn àṣìṣe àṣìsọ ètò ti gbilẹ̀ láwùjọ wa a máa pè malakul maut a máa pè ní azara ilu kò sí màlẹ́ka ikú tá à ń pè ní azara ilu ìkànṣe náà ni malakul maut lẹ́dí òkìlà bíkùn bọ́lá wọn ṣe pè ní alukur'an nìyẹn anábìyín gbà tó bá ti gba ẹ̀mí tó ń mu lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ojú ọmọ wa tẹ̀lé mi yẹn lọ́bẹ̀ mi yẹn ṣe ń kú lára ẹ pa ojú rẹ̀ dé ẹ̀kọ́ islam lélẹ̀ téèyàn bá ń ṣe mùsùlùmí kí náà wọ́n á ṣe fojú yìí àná yìí ibi tí ìyá kú sí ìṣojú wọn ń dẹ́rù bá yẹn o àwọn tó bá kọ́kọ́ wọlé àsájáde ẹ̀rọ òkú máa dẹ́rù bá àwọn èèyàn subhanallah anábìyẹ rẹ̀ ànábì ló dá a láàyè ó tún dáńgbà tó kú tán báyìí ó kése rẹ̀ ẹ̀rí báyìí ó kése orí rẹ̀ báyìí eléyìí jẹ́ lára ìwà islam tẹ̀yìn sáfọ́kù tó kún dẹ́rù báyìí torí pé ẹ̀mú pàtàkì islam ni nígbà tó kún dẹ́rù báyìí náà lẹ́ẹ̀ fi lè wẹ́ lè fi wá ń sọ́dọ̀ alágbáyé ẹ̀ ń gbé kọ́ńtrákìtì ìwé òkú fáwọn èèyàn èèyàn wá ń bá yín wẹ ìyá yín ara àtàwọn wá ń bá yín wẹ bàbá tiyín kò yẹ kó rí bẹ́ẹ̀ fúnra ara yín lẹ́lẹ́tọ̀ọ́sí kẹ́ ẹ̀wẹ́ kíyàwó wẹ ọkọ rẹ̀ kọ́kọ́ wẹ ìyàwó rẹ̀ ìgbẹ̀yìn wa náà rèé kí ni fáàrí ẹ̀dá tí o bá palẹ̀ mọ́dé kú kí ni wàá ń ṣe láyé mal fukharu man awwaluhu natifa wajifatun akhiruhu yafkharu allahu akbar akamọ́nà àjọ̀gbá ní kí ni fáàrí ẹni tí yẹ pé pìlẹ̀ rẹ̀ ní tó yẹ pé tó bá ta sí ńláṣọ káfọ́ dànù ní pìlẹ̀ rẹ̀ táwa náà ti mọ tó ń dánmọ́ yìí òpin rẹ̀ náà ńgbà tó bá kú tán òun náà ni òkú ń bètè sọlá tàbí báyìí kí wàá ní fáàrí ẹ̀ tó kú wá ń sáfọ́ kú ńgbà tó kú kú ìwọ wá ń sá fún pé o fẹ́ súnmọ́ ní tí ìwọ náà ṣe ń bọ̀ wá di ìjọ kan eléyìí ní ìsìn lára ìwà islam ni pé ká mọ̀ pé òkú tó yìí a gbọ́dọ̀ pọ́nlé a gbọ́dọ̀ fún a dẹ̀ gbọ́dọ̀ tètè sín èèyàn kì í dá òkú dúró dé èèyàn lára àwọn táwọn èèyàn tí ì gbẹ́ nílẹ̀ yorùbá ni pé ah islam àti sìnkú lóru nínú islam lọ́wọ́ rẹ̀ tó sọ bẹ́ẹ̀ pé kó sọ fún wa àsìkò àti àwọn ògbóǹtarìgì nínú àwọn sọ̀hábà abubakar siddiq radiyallahu ta'ala ẹ̀bìrì pásìkò gbà ni wọ́n sin ṣọ́ọ̀fù wọn ni àbí ìrọ̀lẹ́ àbáàrọ̀ ẹ̀rí pé lẹ́yìn ìṣá yìí ni. sẹ́ni báyìí wọn kí fòkú mùsùlùmí falẹ̀ ẹ̀kọ́ kan nílé náà nínú islam wa kọ́dà àwọn àsìkò tó tún ń dáa jù náà ní irú àsìkò bẹ́ẹ̀ àsìkò tílẹ̀ ti sílé. torí báyìí àwọn ọmọ fẹ́ ṣe èèyàn kú nírọ̀lẹ́ ó dẹ̀ dàárọ̀ ọ̀la àbí ìrọ̀lẹ́ ọ̀la lẹ́yìn sọ̀látùl àṣírí à kí ló wá dé rárá anábìrin tó kó bá kú tó bá jẹ́ ní eré ni tẹ́ wá fòkú rẹ̀ falẹ̀ tẹ́ tètè sí èyí wọn bí tí wọn mùsùlùmí ti wọ́n fẹ́ sọ pé wọn náà ti ríru eléyìí o tó lọ ń tọ́jú òkú pamọ́ èèyàn wà ní Zaria èèyàn wà ní London èèyàn wà ní ibi tó jìn tó yẹ pé kó tó délé ìsọ̀rọ̀ bí wọ́n twenty four hours òun ni òun ni àfi yẹn wà nílẹ̀ kó ń dé tó ṣiṣẹ́ tẹ́ bá dùn pẹ́rẹ́ ohun tó ní kó má ṣe kó òun fi dé ànábì ní tó bá jẹ́ ní ibi lòkú yẹn sallallahu alaihi wasallam ẹ̀ṣẹ̀ ìyà tó yẹ nìyẹn ṣẹ̀ tó yẹ kó ti bẹ̀rẹ̀ sí jìyà láti inú sáré ọrùn rẹ̀ ló wà o ẹni tó ní kó má sí yẹn àtẹ̀yìntẹ̀ ìdílé sísìn ànábì ní tó bá jẹ́ ní eré ní sallallahu alaihi wasallam tó yẹ kó ti bẹ̀rẹ̀ sí rì kẹ́ nínú sáré ẹ̀yin tẹ́ ìdílé rẹ̀ tẹ́ ẹ̀ sí ẹ̀yin lẹ́ ń fi ẹ̀tọ́ rẹ̀ dúró yẹ kó ti bẹ̀rẹ̀ sí gbádùn nínú sáré rẹ̀ ẹ̀tí rẹ̀ wà sílámù títí wa èèwọ̀ ni kéèyàn délé òkú kéèyàn máa fi òkú falẹ̀ kéèyàn máa tètè sin àwa fẹ́ sìnkú náà rè oríṣiríṣi nǹkan ló kúnú eléyìí náà bíbá a allahu akbar kabira àwọn èèyàn ò tún mọ bí wọ́n ṣe ń sìnkú mùsùlùmí tí kì bá ń ṣọlá ìsìláàmù ni báwo ni yorùbá ṣe wá rí ẹ̀rọ náà sí láwọn ìlú kan lágbàáyé ẹjẹ́ fún wa lápẹẹrẹ China ẹni tí ò bá mọ̀ kó lọ ṣèbéèrè tó kú bá kú lọ́dọ̀ títí wọn ọmọ máa ń rọ ọmọ wọn mú òkú yìí wọn dáná fún àwọn àrò edu rẹ̀ sínú ògò àfẹn tó bá jọmọ wọn lọ́lá táwọn ẹbí wọn ní owó tààrà táwọn ilé ilé rówó láti fi ra ilẹ̀ billions of naira òun ni wọ́n máa lọ fi ra ilẹ̀ ibi tí wọ́n fẹ́ sin òkú kan ṣo sí èèyàn mélòó ló wá láǹfààní àti lè ṣeré eléyìí níbi tí ò sílẹ̀ tílẹ̀ kí wọ́n balẹ̀ tó wà ìjọba náà ló ní kẹ́nìkan ṣe wá kú kan tó wá fẹ́ sin síbẹ̀ àwọn òde ọ̀pọ̀lọpọ̀ kò ságbẹ́yé ẹ̀sìn láwùjọ orú eléyìí àwọn ya múná dáná sọ̀kú subhanallah ẹ wò fún islam ó ní èèwọ̀ ni tó kú bá ti kú bó ṣe níyì láyé tẹ́ ń bọ̀wá fún bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ gbọ́dọ̀ bọ̀wọ̀ fún gbà tó bá kú ẹ gbọ́dọ̀ sọ pé torí ó ti kú ká máa forí ẹ̀ gbá nǹkan gbà ká wá fẹ́ẹ́ wẹ̀ fún ká máa jẹsẹ̀ mọ́lẹ̀ rárá o ẹ fẹ́ já aṣọ kúrò lára ẹ̀ ó ti táìtì mọ́ lára ẹ̀ rí yọ àfi rọra fi bíléèdì tọ́ aṣọ yìí kò gbọ́dọ̀ já bíléèdì yìí ò gbọ́dọ̀ gé lára àfi tó bá ṣẹlẹ̀ mistakenly pẹ̀lú àṣìṣe ẹ wọ ẹwà Islam àgbẹ̀lẹ̀kẹ̀ tẹ̀ wá lọ rò pé fẹ́ gbé òkú mùsùlùmí sínú yìí subhanallah alazim ẹ̀ fìyà jẹ́ ṣe lè gbé sínú yìnyín gbà tó wà láyé rárá kí lẹ wá gbé síbẹ̀ tẹ wá sọ di kòtẹ́ ńgbà tó kú fún èèyàn gbọ́dọ̀ síbẹ̀ fún kú ọmọ yàrá mùsùlùmí láàrẹ̀ wà Islam lélẹ́yìí o torí pé tẹ bá ti ń gbé sínú sàárè tán lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ̀nba àyà tó jẹ́ ìnira tó ní nígbà tó fi kú tẹ fi filẹ̀ tẹ fi ń yẹ tẹ fi ṣe gbogbo yẹn náà kò jù bẹ́ẹ̀ náà lọ tẹ́yìn bá ti ń gbé sínú sáré tán báyìí wọ́n ti dẹ́mi padà sí lára pẹ̀lú àṣẹ ọlọ́run wọ́n ti fẹ́ sáré fún ìgbádùn tó ti bẹ̀rẹ̀ padà ní pẹrẹwu ìtẹ̀yìn wa lọ tọ́jú síbi tẹ́yìn tọ́jú ọ̀ sí olówó afẹ́lẹ́ kò sí wàláhì kò sí ẹ̀kọ́ tó ń fìyà jẹ lẹ́yìn ìyà sólátara báyìí àǹfààní pọ̀ gan-an ìta tí kì bá ṣe péyàn jẹ́ mùsùlùmí ni níbo ni ìjúwe níbo ni kakọrí òkú síta bá sí tán níbo ni ìjúwe rẹ̀ wà. irú ìsìláàmù ni wípé ká fẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ lélẹ̀ ká kọjú rẹ̀ sí kíblà bá a ṣe ń sìnkú nínú ìsìláàmù rẹ̀ káwọn àáfàá tó bá gbẹ́sìn yé kọ́ kírun sí lára kì í ṣe ìmọ̀ọ́mù lágbájá ẹ̀yẹn kírun àwọn kírun tán kírun bẹ́ẹ̀ ẹ̀yìn làkàṣègbè náà láti kíní kan ìsàlẹ̀ kòtò ẹ̀yìn náà kírun àwọn náà ti kírun ìmáàmù kí ah, ni kan láti òkè kòtò ẹni àti kí ah rárá kò nídìí gbogbo eléyìí ìmáàmù kan tó bá dáńtọ́ tó gbàgbọ́ yẹ ẹ̀sìn tó dẹ̀ mọ àwọn òfin ọlọ́run àti ń tàǹkà fókù tí kì í ṣe ní wàrà wàrà lọ́ọ́gíbà lọ́ọ́gíbà láàárín ìṣẹ́jú mẹ́ta péré wọ́n ti sára e wọn. gbogbo àdúrà táwọn ẹni ká ṣe fókù ńkọ́ kò sí kódà tó ń ṣàlọ́wà náà tẹ̀ ní báǹkà kan rárá n tó ní ìdílé Islam àti tí Islam lélẹ́yìí a tún máa ń ṣàdúrà fòkù à ń kírun sí lára ká tún tó lọ sí tàbá tún gbé débi tá a fẹ́ sí tán ó tún ní bá a ṣe gbọ́dọ̀ pílèsì rẹ o kò gbọ́dọ̀ ságímẹ̀ntì àwọn afáwa sọ àsọdá argument tá a fi lè bá sọ pé rárá ẹ gbé ọ̀tún rẹ̀ lílẹ̀ ni ẹ kọjú rẹ̀ sí kíbla ni àfánilẹ̀ rárá ẹ fẹ́ yín rẹ̀ lílẹ̀ kẹwàá kẹsẹ̀ rẹ̀ sí kíbla níbo ni wọ́n ti kà tiẹ̀ ó níbi tóun ti rí náà níbi pé torí tó bá fẹ́ dìde kó ba lè dìde kó lè kọjú sí kíbla níbi tó ti máa kírun ta ló kọ nírú eléyìí mo ló ti kà á kìtàbù ra'asi láṣà àwọn bàbá wa kan tíra tó kà lọ́pọlọ lásán tí ò sí lákọọ́lẹ̀ nínú hadith kankan so látara báyẹn yẹn àfa hey ẹ̀rí pé gbogbo ìgbà náà ni mo máa ń sábà darí ọ̀rọ̀ sọ́dọ̀ yín ń tẹ́ máa jẹ́ lẹ́jọ́ níjọ̀gbìlà kí á mọ̀ pọ̀ rẹpẹtẹ o ń tẹ́ máa dáhùn jọ̀gbìlà kí á mọ̀ pọ̀ o torí pé ẹ̀yin náà ń darí àwọn èèyàn ń tẹ́ ẹ̀ ń sọ fáwọn èèyàn àwọn èèyàn ń tẹ̀lé àwọn èèyàn dẹ̀ ti yá káwọ́ wọn sápò pé ẹ àmọ́ kankan táwọn afa sọ fún wa là ń ṣe o you know ah, àwọn náà sọ fún wa pé fìdáwó wà so um, eight days náà wọ́n dẹ̀ fẹ́ ká ṣàdúrà ọ̀yà kọ́ mi ah, àwọn dẹ̀ máa náwó fún wọn so wà ní ẹ̀bí kankan àwọn náà ẹ̀bí lóòótọ́ yàtọ̀ sí pé ìtàn ti ń gbọ́ ẹ̀ka ọ̀nà chain kọ́ máa dá iná òun mọ́ ẹ̀bí tí wọ́n lé léyẹn ṣùgbọ́n ibi tí ni pé èyí fẹ́ fi wọ́n pawó èyí fẹ́ fi wọ́n jẹun èyí náà dẹ̀ ń pè wọ́n ìsìnkú ló wà nínú Islam kò sí ṣòkú nínú Islam níjọ́ tẹ́ bá tó rí hadithu ànábi jókòó ṣòkú sallallahu alayhi wa sallam ẹmẹ́rìí ẹ̀ wá fi hàn wá ṣùgbọ́n wàláhì kò sí ẹ̀ lérí torí ẹ̀ ló fà tó yẹ pé tíyàn bá kàn náà fà náà ti sọ̀rọ̀ tó wá jẹ́ pé sọkúsọ ló tún wá ń sọ ha fahuwa shaytanun natikun ìrẹ̀lẹ̀ ti sọ̀rọ̀ àdéhìí ṣètọ́ni tó ń sọ̀rọ̀ tó ń bá àwùjọ jẹ́ tíyàn bá láǹfààní àti sọ̀rọ̀ tí ò tún wá sóòótọ́ kí wọ́n láǹfààní falyakul khayra aw liyasmut ẹnikẹ́ni tó bá gbọ́ lóhùn ọba gbọ́ tó gbọ́jọ́ kẹ́yìn gbọ́ anábìnrin kò sọ̀rọ̀ dáadáa jáde lẹ́nu àbí kò dákẹ́ odúdú ọ̀rọ̀ yìí náà ní tàn ànábì sọ ní maka sallallahu alayhi wa sallam táwọn ọ̀tá fi lé tó fi lé kúrò ní maka tó fi di tàn ànábì gba Madina lọ ìlú ibi tí wọ́n gbé sí nìyẹn o èèyàn lè sọ òdodo pàápàá kí wọ́n lé kúrò mọ́sálásí ẹ̀hẹ́n ìṣesí àwọn kèfèrí tàn náà ni kí wọ́n máa lé àwọn tí wọ́n bá ń sọ òdodo mùsùlùmí tòní náà tó náà bá ń ṣerú ẹ̀ ti kọ́ kèfèrè tàná sọyìn tó bá ṣerú ẹ̀ fún náà ń túmọ̀ sí pé òun náà kó dúró lórí òdodo yẹn kó ṣe máa sọ lọ èèyàn lè sọ òdodo kan lè kúrò ládùúgbò kan irú tí wọ́n ṣe fún anábìwá Muhammad sallallahu alaihi irú tí wọ́n ṣe fún anábìwá Musa alayhi salatu wassalam sọlá tara báyìí ajá dúró lórí òdodo àwa tá a bá ti mọ̀ ọ́ ká ṣe máa sọ lọ ká má wo ohun táwọn àfa onírọ́ àwọn àfa oníjẹkújẹ àwọn àfa màdàrú tí wọ́n da yérú dàlúrú dàgbòròrú àwọn ni wọ́n kó bá àwọn olóṣèlú tí wọ́n fi ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ olóṣèlú ṣe dáadáa àwọn ni wọ́n kó bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n fi jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọmọ ṣe dáadáa sáwọn òbí torí tí wọ́n gbà lọ́wọ́ wọn àwọn ni wọ́n kó bá àwọn òṣìṣẹ́ ìjọba torí tí wọ́n gbà lọ́wọ́ wọn tí wọ́n fi jẹ́ kí wọ́n lóòótọ́ lẹ́nu iṣẹ́ wọn wọ́n kó bóríṣiríṣi àwọn èèyàn wọ́n kó bá àwọn doctors wọ́n gba placenta lọ́dọ̀ wọn tọ́ bá bímọ sọ́dọ̀ wọn àwọn náà tún fi ń ṣe nǹkan gbogbo oríṣiríṣi àwọn àwọn n tàn ẹ́ bí ni ká ṣe là ń júwe rẹ̀ fún wa yìí ẹ jẹ́ ká gbọ́ràn ká tẹ̀lé òfin ọlọ́run tó kù mùsùlùmí bá kú ẹ̀fẹ̀ gbé ọ̀tún rẹ̀ lélẹ̀ sínú sàárè àwọn tó bá fẹ́ gbé síbẹ̀ kó má jẹ́ kankan nínú wọn pé ó súnmọ́ ìyàwó rẹ̀ lánàá mọ́jú sàárè gẹ́gẹ́ bí hadith anabi sallallahu alaihi wasallam tó sílẹ̀ tó fẹsẹ̀ nílẹ̀ tó má dẹ̀ ti gbé síbẹ̀ kán gbélé síbẹ̀ pẹ̀lẹ́ ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ kí wọ́n dẹ̀ sọ gbólóhùn bisimilahi wa ala millati rasulillah ilé ìjẹ́ àwọn àǹfààní ńláńlá èèwọ̀ nínú sẹ̀rẹ̀ islam kéèyàn máa barajẹ́ tó kù mùsùlùmí bá kú òkú kú ẹ wá ń gbọ́rajọ́lẹ̀ ẹ gbẹ́rajọ́lẹ̀ ẹ ń ṣépè ẹ ń sọsọkúsọ anábìnrin ilẹ̀ sàmì náà ẹni tí ń ṣeré eléyìí mandora balqadoda ọ̀ṣàkọjọ yóò bá ọ̀dà bìdá alíjàhìlìyà anábìnrin ẹni tí ń gbẹ́rajọ́lẹ̀ tó ń ṣépè tó ń sọsọkúsọ ó ní kò sí lára wa o ṣùgbọ́n àwọn ilé sunkún kó mi bọ́ lójú anabi náà sunkún lẹ́yìn eléyẹn anabi dákẹ́ ṣùgbọ́n kò bara jẹ́ kò sọ̀sọ́kùsọ ẹ̀yin máa wá wíwé kúwi ẹ̀yin náà máa sọ̀sọ́kùsọ hey àní téèyàn bá jẹ́ mùsùlùmí kí wọ́n láǹfààní téèyàn jẹ láyé àǹbí ọlọ́run kò jọ kó túbọ̀ ṣe mí àti mùsùlùmí òdodo kó túbọ̀ fún wa ní àǹfààní ìsìláàmù eh, yìí jẹ pẹ́pẹ́pẹ́ káwa lè jèrè rẹ̀ láyé bí àtúnjọ gbèrà kí ẹ jẹ́ kí a dúró báyìí fún tòní àǹbí ọlọ́run ìta gbọ́ lónìí kọlọ́n kó má ṣe ní balẹ̀ jábúrú fún àwọn àtàsọ́ àti àwọn náà ti àgbọ̀ subhanakallahumma wa hamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹ ká ṣe ojú òpó lẹ. min khayrin tajiduhu inda Allah. tó a ṣe ojú òpó lẹ fẹ́yìn tẹ wa ní inú ilé fún bẹ́ẹ̀rẹ̀ kan tàbí. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. hello aleykum salaam wa rahmatulah. alo asalaamualeykum. ẹ ti wà lójú òkú àgbọ̀dọ̀. ìbéèrè mi ni pé mo fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ náà. orúkọ mi ni abdulhamid láti kẹ́rẹ́ gbà. náà. ìbéèrè mi ni pé ẹni tí ìyá ẹ̀ bá kú bàbá ẹ̀ wá fẹ́ ìyàwó mi ọmọdé jẹ́ mùsùlùmí tó gbé ìsìn dáadáa látà yẹn pé bàbá ọ̀gbẹ́ ti bàbá ń kírun bọ̀ ẹ̀kan kan lọ́ba ń kírun gbọ́dọ̀ bàbá ráì wọ́n ń kírun sọ wá pé ìyàwó mi ìyàwó tó wá sẹ́yìn ó wá jẹ́ bí abike sọ pé bí nífa so ọmọdé wa mọ̀ pé onífà lẹ́nu yìí kí ni kó ṣe láàárín àwọn méjì tó dẹ̀ ti pé bàbá ń kí ẹ má fẹ́ ẹni yìí yìí onífà ni mo ti gbọ́ mo ti gbọ́ kí ni dáadáa naam a ti gbọ́ ìbéèrè yín eh, irú eléyìí nìsín yìí tó kan ọmọ yẹn náà láti ṣe òun náà ni pé kó ṣe wáàsí fún bàbá rẹ̀ bákan náà kó bẹ̀rẹ̀ sí ṣe wáàsí fún ìyàwó tí bàbá rẹ̀ fẹ́ yìí títí títí ọlọ́run bá lè lo ọmọ yẹn ní onísábàbí láti fi ìyàwó bàbá rẹ̀ mọ̀ náà àti láti jẹ́ kí bàbá rẹ̀ náà tún gbẹ̀sìn yẹn látara rẹ̀ ṣùgbọ́n kì í ṣojú ṣe rẹ̀ ni pé kó yọgi síyàwó bàbá rẹ̀ kó wá lè jáde ńlé torí pé kì í ṣe ìyàwó tiẹ̀ kó kọ́ntínú láti máa ṣiṣẹ́ ọlọ́run àti máa kún fún àdúrà títí tọ́lọ́run bá fi máa jẹ́ kí òfin ọlọ́run bá yé wọn náà ni Allahu ta'ala a'lam. hello. hello asalaamu aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ jọ afẹ́ káwọn ìlànà kan bá wa ṣe wá sí fún àwọn tó máa ń kírun fún ọlọ́run mọ́ṣáláṣí káàkiri o ọ̀pọ̀lọpọ̀ ìgbà àkínmárí sísọ́ra tó fà sí àkàlẹ́yìn máa ń ka àwọn afáde sọ pé ó tọ́ káwọn ká tó sẹ́yìn náà ká máa ka síwájú káàkiri ẹjọ́ tó lè ọlọ́run abẹ́yìn. ẹ ṣe púpọ̀ eléyìí náà ti gbogbo àwọn àfa àwọn ìmáàmù wa náà ti gbọ́ àrọ̀wá torí tọ́lọ́run ká máa farabalẹ̀ kírun ẹ̀ṣẹ̀ wà ń bi ké kódà èèyàn kírun gbìrìgbìrì gbìrìgbìrì gbìrì ó lè má nírun rárá torí pé àárí hadith anabi sọ̀rọ̀ sàlà lórí eléyìí sọ̀hábí tó kírun sọ̀hábí ni ó dẹ̀ kírun ó ké tán anabi ni kò tún ké ó kí dáadáa ó tún tún kí ànábì tún ní tún tún kí àlọ́ òkè dáadáa ó tún tún kí ànábì tún tún kí àlọ́ òkè dáadáa tó ah o wá ní ká ànábì kọ́ òun nínú kíkí àwọn olùmọ̀ ẹ̀sìn ṣàlàyé pé irun tí arákùnrin yẹn kí ń jẹ́ náà tànábì ń kàn dẹ́mu pé kò kí dáadáa yìí ọ̀nà olójú ìmáàmù míì náwọn ìlú wa lónìí tí irun tiẹ̀ tiẹ̀ tún dáa tó tiẹ̀ nìyẹn ẹ ti rí báyìí ànábì dẹ̀ náà rọ̀ nígbà òru òrun yẹn irun tí òrùkù dáadáa wìrìwìrì ó ti dìde láti rò kókò ètí ìdílé ọ̀rẹ́ tó ti dán sujud fatia náà kò bára wọn dọ́gba gbogbo ẹ̀ gbúrúgbúrúgbúrú ọlá dọ́ọ́lé ló ti ó ti ẹ̀hẹ́ so ẹ̀yin ìmáàmù wa à ń rọ̀ yín kọ́lọ́n kó túbọ̀ bá wa jẹ́ kí ẹ̀ wá lè rọ̀ kí á jọ kí á máa farabalẹ̀ kírun kájẹ́ káwọn tí wọ́n ń tò lẹ́yìn wá máa ka fatia délẹ̀ pàápàá àwọn ọ̀run tá à ń kí wọn sínú jẹ́jẹ́ àmọ́ náà ni ọlọ́run abiwa lè rọ̀. wa alaikum salaam wa rahmatullah. àti ìmáàmù wa ọlọ́run àti dáadáa fún ọ orúkọ mi náà àbúkọ́ bí ọ̀sẹ̀ gbẹ́lẹ́rìn. ikú ìwé iṣẹ́ kí ìlànà wa rẹ̀ lọ́wọ́ ni pé àsìkò yìí pé àwọn arí àwọn mùsùlùmí kan tó ń sọ naam ẹ mùsùlùmí tó bá mọ tó ń ṣe tó mọ tó wá ṣe láyé ẹ alihamudulilayi a máa dunnú pẹ̀lú ntọ́lọ́run bá fún ṣùgbọ́n gbogbo ẹni tí ò bá ti ní tẹ́lọ́rùn gbogbo ntọ́lọ́run bá bá ṣe fún kò ní tẹ́lọ́rùn náà ni kódà kó ní gbogbo ayé yìí kò ní tẹ́lọ́rùn náà ni ẹ̀wọ̀n aláìlójú kó aláìní tẹ́lọ́rùn ó lọ bá ó lè ẹni tí ò bá ti ní tẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀sìn Islam tọ́lọ́run bá fún yìí gbogbo ibi tó bá tún ti rí lòun náà máa máa jẹ anẹni ọdún bá láyé ó dẹ̀ ti júwe ọdún fún wa èní èní ìsìn lápẹ̀rẹ̀ ọjọ́ ọdún wa ni ọjọ́ ọdún kan lélẹ̀ láàrin ọ̀sẹ̀ tó rìpítì ara rẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ ọjọ́ juma bákan náà ọjọ́ ọdún ńlá méjì ńlá kan tó lókìkí ìtúnu àwẹ̀ iléyà èyàn ti tó fáwọn mùsùlùmí anabi sọlọ sọlọ sọ pé man tashabbaha biqawmin fahuwa minhum ẹni tó bá ti ń kọ́ṣe àwọn kan ó náà ti dára wọn sọlá tara báyìí lakum dinukum faliyadin waliyadin kẹsìn kún mùsùlùmí fọwọ́ mẹ́sìn rẹ̀ ẹ̀yàn dẹ̀ ẹ̀sìn àwọn ẹlòmíì náà fún wọn káwọn náà fọwọ́ mú nǹkan wọn kó ní kálukú dúró lórí ibi tọ́lọ́wọ́n bá tó sí ìwọ dúpẹ́ lórí èyí tọ́lọ́wọ́n ṣe fún ẹ kó fajà eléyìí gangan òun túmọ̀ sincerity so látara báyìí àárọ̀ gbogbo ẹ̀yin mọ́mù àwọn mọ́mù kan náà tó ṣe máa ṣàìsàn ọdún aláìníròónú mọ́mù ni aláìgbẹ́sìn yé ni àbẹ̀lẹ̀ kó má ṣàbàwà jẹ́ kó yé ọlọ́ọ̀lá. ìlú kan máa sọ̀rọ̀ ọlọ́run kí wọ́n lè kó mọ́sálásí ó dáa kó máa sọ pé wọ́n lè kó mọ́sálásí lé ká ṣọ́ra ká wo gbogbo àárín eléyìí náà kọ́ ló kú gbàgbọ́ ní kọ̀ọ̀kan. Ah, ìbéèrè ńlá ni ọmọ ìyá wa yìí béèrè ó ní ṣó dáa bó ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lónìí tí wọ́n ń lé àwọn ìkúrò mọ́ṣáláṣí lé ní kúrò mọ́ṣáláṣí lọ́la àkọ́kọ́ náà kí ni àwọn ẹni yìí ṣe tí wọ́n fi ń lé wọn ní mọ́ṣáláṣí àkọ́kọ́ ní bùkátà láti kíyèsí káwọn ẹlòmíín máa lọ dàpọ̀ mọ́ra wọn ìmáàmù tó jalè ìmáàmù tó ṣe ṣìnà ìmáàmù tó ṣẹbọ tí wọ́n bá pè é tí wọ́n bá sọ tí ò bá ti gbọ́ wọn lẹ̀tọ́ àti yọ ṣùgbọ́n àwọn ohun tí òṣèré eléyìí tó ń sòfin ọlọ́run tó ń sọ̀rọ̀ ọlọ́run táwọn yẹn wá náà wọn ò fẹ́ wá sí òdodo àwọn ò fẹ́ wá sí súnà bídíà làwọn ṣàfẹ́ ṣe àwọn àfẹ́ máa ṣe àsàlátù ń bí iṣẹ́ àwọn àfẹ́ ṣe ti tàájúdì ń bí àwọn àfẹ́ rí nǹkan mọ́lẹ̀ gbogbo rà ilé ní ìsìn náà fi léyìn àwọn mọ́sálásí àwọn eléyìí á lálẹ́ kìyàmọ́ ah. hello. wa aleykum salaam wa rahmatulah. ẹ kú ètò náà ẹ sì fi àwọn àti àwọn oníbàjẹ́ fún ẹlẹ́gbẹ̀rún ọlọ́run láàmú onítọ́wọ́ abàjẹ́ wàrà fáná mọ̀kánná àlẹ́yà orúkọ mi náà alájí ìṣúná kan àìṣe láti ògùn jẹ́ báńkìkò. wọ́n béèrè pé kí ẹnu ẹ̀fẹ́ wà lọ́wọ́ àwọn afárá wa ẹnìkan jẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí akírun ó wá jẹ́ ni tí kò lálàáfíà ó wá wà ní ọsibítù nílé ìwòsàn àwọn ẹbí rẹ̀ á pe àwọn jọ̀mọ́ rẹ̀ wípé ojú ẹ̀ta wọn wo yìí omi tó fẹ́ bọ́ lára ẹ̀ o àwọn jàmọ́ ọ̀bí mẹ́rin wá lọ síbẹ̀ ọwọ́ adúlọ́ síbẹ̀ wá ń ṣe gbólóhùn kálímọ̀ ní ọ̀dọ̀ ẹ̀ nígbà tó máa sọ̀rọ̀ máa fi dọ́dọ̀ ẹ̀ fẹ́ni yẹn ò lè sọ̀rọ̀ mọ́ ọba ìṣe gbólóhùn kálímọ̀ ti láìláìláìláìláìláìláìláìláìláì ẹni tó wá wà lẹ́gbẹ̀ẹ́ lórí bẹ́ẹ̀dì ẹni ó jẹ́ náà sára wọn ò rí àpẹẹrẹ pé ẹni yẹn fẹ́ kú lára ẹ̀ rárá ẹni yẹn kàn ṣe ńlá ilá ìmọ̀lá ó ti jáde láyé bẹ́ẹ̀ ẹni tí ọ̀run gbẹ́nu kẹ́lí náà fún ẹni yẹn ò rí wí alẹ́ táwọn àfa àti wọn lọ sí kẹ́lẹ́mọ̀ ìkúrò ní ọ̀dọ́ ẹ̀ ní wọ́n ṣẹ̀dá pé pé ẹni yẹn ti jáde láyé o. ipò ní àwọn méjèèjì wà níwájú ọlọ́run ẹlẹ́ẹ̀kejì sà. torí ẹ̀ bá ń pọ̀ kára kú bóyá obìnrin àbọ́kùnrin àwọn yóò. torí àsìkò wa ni wọ́n ṣe dá dúró bẹ́ẹ̀ bàbá wa ẹ má bínú torí tọ́lọ́run ká lè dáhùn eléyìí tẹ́ kọ́kọ́ béèrè tó rọ́jọ́ ti lọ ah, àwọn méjèèjì tí ẹ béèrè nípa wọn yìí nọ̀sọ́rọ́ ntí kìí ṣe mùsùlùmí alátẹ̀wọ́ nìtumọ̀ rẹ̀ tó ń wá pe kẹ́límà la ilaha illallah tó fi wá jáde láyé tí ẹni tó jẹ́ mùsùlùmí ò wá rí gbólóhùn yẹn pé àwọn méjèèjì ni wọ́n lẹ́tọ́ àti kírun sí lára tọ́rọ àwọn méjèèjì ni wọ́n ti di mùsùlùmí bẹ́ẹ̀ yẹn ìtí ò rí pé yẹn kò túmọ̀ sí pé kì í ṣe mùsùlùmí mọ́ ìtí ò rí pé yẹn eléyẹn ti gba tíkẹ́ẹ̀tì jẹ́ mùsùlùmí tiẹ̀ àbí ọlọ́run kó má ṣàì bá foríjì gbogbo wọn kú. wọ́n láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ púpọ̀ ọ̀dà ẹ̀pè nọ́mbà yìí zero eight zero three five seven five one four double six ẹ̀pè nọ́mbà yìí zero eight zero thirty five seventy five fourteen dọ́pọ̀sì láti béèrè ìbéèrè lọ́wọ́ ìmáàmù nù isiaq abọ̀lọ́rẹ̀ muhammadu awa àtàwọn láti dawatuli ake central mosque ní lẹ́mẹ̀ ní abẹ́òkúta àǹfààní jíjẹ́ mùsùlùmí òdodo àǹfààní ńlá ni tó yẹ pé ó sì ní èrè púpọ̀ lọ́jọ́ gbèdé ọ̀kẹ́ àmọ́ abdulwa sulaiman ló kọ àmì jíjẹ́ mẹ́jọ tá láǹfààní àti pàdé masala. fáwọn ìrẹ̀yìn Family Radio 88.5